بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته أفيا يفو الله ọba tí gbogbo ẹ̀yìn tọ́ sí a fi ọpẹ́ fún un à ń tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ Uh, mo kí wa kú ọjọ́ mẹ́ta nítorí àwọn ìdí kan tí ó ṣokùnfà tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ní alaalẹ́ tí ó fi wà ní sísọ̀rọ̀. Si kì í ṣe pé ó jẹ́ nǹkan tí ó wù wá bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ìdíwọ́ bá ti wáyé tá a sì rí ọgbọ́n ta sí i tayọ kí ọ̀kan ó dìkan lọ́wọ́ bí yóò ṣe rí náà nìyẹn àwa dúpẹ́ lọ́dọ̀ Allah wípé a padà sórí ètò náà pẹ̀lú àlékún dáadáa pẹ̀lú àlékún àlàáfíà àdúpẹ́ aláwọ̀ alẹ́ òní ni alẹ́ yọmọlẹ̀ ahad alẹ́ yọmọlẹ̀ ahad déètì òní ní 28 eight jùmọ́dá àlè òwúlá. oṣù karùn-ún ọdún 1443. mo kíwa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kíwa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń fárígá ó ń fárígá. kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa nítorí ìdíwọ́ tó wáyé fún wa lórí ètò àwọn ìbéèrè ti wà nílẹ̀ tó ti pọ̀ díẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ fíkìú ni bá sọ ní alẹ́ yìí torí pé mo rántí wípé lẹ́yìn ìgbà tí mo ti sẹ́ndì pdf mọ́tínú àṣìmọ̀wíyà ó wá padà hàn sí mi pé mi ò ní lókun láti ṣe ètò láti gbà yẹn so ṣùgbọ́n alihamdulilayi so a wá rí i pé àwọn ìbéèrè tó wáyé lórí ọ̀rọ̀ ìfẹ́ àfi ká tètè yanjú ẹ̀ àwọn ìgbóná àwọn ìbéèrè kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ pé ó ń gbóná fẹlifẹli ni kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. nípa bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ́písòdù mẹ́ta ni màá papọ̀ ní alẹ́ tòní. lórí ẹ́písòdù eléyìí tá a ní episode one one eight one one eight ohun tó jẹ́ àkórí rẹ̀ òun ni mo pè ní irọ́ ńlá níbi ìgbéyàwó ó lè ṣokùnfà ìtúká irọ́ ńlá níbi ìgbéyàwó lè ṣokùnfà ìtúká ó lè ṣokùnfà ìtúká irọ́ ńlá irọ́ ńlá káì. àwa tí a bá ń fi ọkàn bá ètò ọ̀rọ̀ ìfẹ́ bọ̀ láti episode one ohun tó jẹ mọ́ káyé parọ́ fẹ́ra wa àti mẹ́nu bàrí káyé parọ́ káyé parọ́ a ti mẹ́nu bàárì. àwọn kan parọ́ fẹ́ra wọn ó sì ti di arọ òrọ okùn ara òrọ adìẹ wọ́n parọ́ láti di lọ́kọ-láyà ọ̀rọ̀ ti wá di ara òrọ okùn bẹ́ẹ̀ sì ni ara kò rọ àdìrẹ. a wà á fojú ẹ̀sìn wò ó gẹ́gẹ́ bí ìṣe wa. lẹ́ẹ̀kan sí i mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ episode one one eight pẹ̀lú àkọlé irọ́ ńlá níbi ìgbéyàwó ó lè ṣokùnfà ìtúká. báwo ni ọ̀rọ̀ náà ṣe lọ. báwo ni ọ̀rọ̀ náà ṣe lọ. arákùnrin wa kan òun ló pè mí. ó ní òun ní ọ̀rọ̀ kan tí ó ń ba òun lọ́kàn jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń sì fẹ́ bi mí léèrè ìdájọ́ ẹ̀sìn lórí rẹ̀ àti pé òun fẹ́ gbàmọ̀ràn kí ni kóun ó ṣe. arákùnrin náà ó ti pẹ́ díẹ̀ tí ó ti ń wá ìyàwó rere tó máa fẹ́ ó ti pẹ́ díẹ̀ tó ti ń wá ìyàwó tó máa fẹ́. ṣùgbọ́n orí kìíní ó fi ilẹ̀ orí kejì ó fi ilẹ̀ fúnra rẹ̀ orí kẹta ó fi ilẹ̀ lásìkò tí. wọ́n ń sọ̀rọ̀ ìfẹ́ lọ́wọ́ ni o kò tí ì fẹ́ wọn wọlé o kí ló fà á tó fi rí kínní tó fi ilẹ̀ tó rí kejì tó fi ilẹ̀ tó rí kẹta tó fi ilẹ̀ arákùnrin yìí jẹ́ as genotype ẹ̀ jẹ́ as ó sì ti ní òye ó ti ní ẹ̀kọ́ wípé bí ènìyàn bá jẹ́ AS tí ó bá ti fẹ́ kó rẹ̀ sínú wàhálà tí ó fẹ́ kó rẹ̀ sínú ìdààmú tí ó sì fẹ́ pe ọmọ wá sílé ayé láti wá jẹ̀rora dọjọ́ ọkú kó mọ̀ ṣe fẹ́ as ẹ̀kọ́ yìí ti yé e ní abala tó ní ti ìmọ̀dé òní ọkà oyè e. ní abala tẹ̀kọ́ ẹ̀ ní abala ti ẹ̀kọ́ ẹ̀sìn ó ti gbọ́ pé ládọ́ràrù wà ládìràrù ládọ́ràrù wàládìrọ́r ẹ̀sìn kò múnira lọ́wọ́ ẹ̀yin náà ẹ má fìnira kanra yín ìfìnira kanra ẹni ló jẹ́ kí ènìyàn kó ti mọ̀ pé as ni òun kó wá lọ fẹ́ as wọ́n fẹ́ fìnira kan ọ̀kan nínú ọmọ wọn tàbí gbogbo ọmọ wọn. ọmọ ìyá wa tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ ìyá wa tí à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ìṣẹ́ ó rí obìnrin àkọ́kọ́ ó bá sọ̀rọ̀ ìfẹ́ kọ́nà tó jìn ó ìwà arábìnrin lọ se blood test nígbà tó mú èsì dé wọ́n rí i pé AS ni. ó ní ọ̀gbọ́ ìmánì mi ò gbé kí n fẹ́ as as lèmi náà wọ́n dẹ̀ kọ́ọ̀tì relationship wọn wọ́n kọ́ọ̀tì ẹ̀. enikeji náà bẹ́ẹ̀ eniketa náà bẹ́ẹ̀. ṣe é mọ̀ pé tá a bá lẹ́nìkíní bẹ́ẹ̀ ẹnìkejì bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ pé ọ̀kan ṣẹlẹ̀ láàárọ̀ ọ̀kan ṣẹlẹ̀ lọ́sàn ọ̀kan ṣẹlẹ̀ lálẹ́ ntọ́ máa tẹ́kì yíà ni láti róbìnrin yóò tẹ́kì yíà kótó jára kótó kótó jàdúlẹ̀ kótó rí kótó jàdúlẹ̀ ntí ó súnmọ́ ntí ó máa máa consume yóò fẹ́ tó bí ọdún kọ̀ọ̀kan okay àwọn òbí ọmọkùnrin ìwọ́n ń yọ lẹ́nu pé sóò ní fẹ́yàwó ni sóò ní fẹ́yàwó ni àwọn òbí rẹ̀ bóyá ni wọ́n mọ kọ̀ǹdíṣàn tí ọmọ wọn wà ní abala genotype arákùnrin tó wá ní ohun tá a lè pè ní bíi ohun tá a lè pè ní bíi ìṣòro kan orúkọ tí mo lè pè náà ní bí ìṣòro ìwọ lè má rí gẹ́gẹ́ bí ìṣòro but orúkọ tí mo lè fún un ní bí ìṣòro kò sóbìyìn kan tó lè wù àfobìnrin tó bá pupa ìwọ lè má rí gẹ́gẹ́ bí ìṣòro but ó ti dìṣòro nígbà tó bá ti já sí pé ó ti wà selective lórí kọ́lọ̀ tó ga sí pé kò sí bóbìnrin tó dúdú ṣe dáa tó kò sí bó ṣe lè rẹwà tó ò ní interest nínú ẹ̀ àfi èyí tó bá pọ́n yóò àfi èyí tó bá funfun bí òyìnbó bí lárúbáwá sọ agá sí wípé. So, ibi tó wàyàwó sí ó ti dínkù nù tó bá dá sí pé o lè fẹ́ dúdú o lè fẹ́ pupa ibi tó wàyàwó sí ọ̀fẹ́ jù but aláwọ̀ funfun bí òyìnbó ọmọ tó pọ́n ni máa ń wù ú ìṣòro di méjì nìyẹn o ìṣòro eléyìí tí ọlọ́run dá mọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó jẹ́ as ìṣòro kejì ni ìṣòro pé ọmọ pupa lọ́mọ ń wù gbogbo àwọn tó rí tó dálẹ̀ yẹn ọmọ pupa ni wọ́n ibi tí wọ́n ti fail ò níbi pé bóun sì jẹ́ as ìkọ̀ọ̀kan àwọn ọmọ yẹn náà jẹ́ as ok bẹ́ẹ̀ níṣẹ́ tí ń ṣe kò gbà láàyè láti jókòó láti máa wá obe káàkiri kéèyàn tiẹ̀ sọ pé mò ń wáyàwó bí àwọn kan ṣe máa ń wá ilé tó ga sí pé wọ́n mú ọjọ́ kan tí wọ́n sọ pé mo fẹ́ wálé lọ iṣẹ́ rẹ̀ ò gbà láàyè kó tiẹ̀ mú ọjọ́ kan kó máa rìn káàkiri pé ó ṣeé ṣe bóyá màá tiẹ̀ pàdé ọmọ kan tó bá pupa tí ó wù mí so iṣẹ́ náà ó tún ṣe bákan bákan ó tún dè mọ́ ó tún dè mọ́lẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ nígbà ọ̀gá sí pé ó sàn wá ìyàwó tí ó fẹ́ náà ni lọ́jọ́ kan ó tún rìn pàdé ọmọbìnrin kan tó pupa hmm. bó ṣe rí ọmọ yìí ó àpúròṣì ẹ̀ salamu alaikum sista o níwá alaikum salam ẹ pẹ̀lẹ́ o ẹ kújọ́ mẹ́ta o ti dáadáa lẹ́wà o ọmọ ta lẹ́yìn náà ojúwe bàbá rẹ̀ bàbá rẹ̀ di ẹni mímà bàbá yẹn di ẹni mímà sí arákùnrin ké ó wá lọ bá bàbá ọmọbìnrin yìí bàbá mo fẹ́ fi ọmọ yín bàbá ní ṣó o ti bá sọ̀rọ̀ ṣó o sọ pé òun nífẹ̀ẹ́ rẹ ó ní òun náà ló ní kóun wá bá yín bàbá ní lọ bá padà kẹ́gọ́ sọ̀rọ̀ ẹ̀yin lẹ́jọ́ fẹ́ fẹ́ra yín òun ò lè ra ẹnìkan bọ̀ lọ́rùn ok ó tún lọ bọ́ ọmọbìnrin padà lọmọbìnrin ó tún dá padà sí bàbá bàbá ní sórí tó fà tó fi ń ṣe báà ni pé ó ti ó ti bẹ́ nìkan lọ́rọ̀ òun ò sì lè jẹ́ kí òun ò tún lè wá yọ̀ǹda fún ẹlòmíì ó ti ó ti lẹ́ ó ti bẹ́ nìkan lọ́rọ̀ nígbà wọn bọ ọmọ léèrè ọmọ ní ẹni yẹn pé kò kò tọ́nà pù dáadáa so òun fẹ́ òun fẹ́ ja jùlẹ̀ ok ẹ ọba tí a sọ ọba tí a sọ so ó ní báyìí òun ti ja jùlẹ̀ ìwọ tó ṣẹ̀ṣẹ̀ dé ní ìsìn lọ́kàn ń mú ok arákùnrin yóò ṣe méní ṣe méjì ó ní sísà kí ni genotype ẹ̀ ó ní genotype òun ó ní ó dàbẹ̀ ni pé aa lòun o kí ló dé ah, àfáà ní sọmọ pé ẹ bá jẹ́ as kò lè fẹ́ as tí ọba fẹ́ máa gbé ọmọ ss jò lọ́gànjọ́ òru ó ní aa ni òun ok ǹjẹ́ òun lè rí rí medical report ọlọ́run ọmọbi tóun fi sí o bọ̀tún tóun mọ̀ ni pé aa ni òun òun ti ṣe rí. ọkùnrin yẹn ní bóyá látara pé òun rí kìíní òun fi í lẹ̀ òun rí kejì òun fi í lẹ̀ òun rí kẹta òun fi í nítorí ọ̀rọ̀ genotype ó ní bóyá nítorí ìyẹn lòun ò fi mọ̀ lọ́rùn pé ọ̀gbọ́ wá lọ ṣe genotype ẹ kí n rí result kí ọkàn mi lè balẹ̀ arákùnrin ní òun ò òun tèkì ẹ̀ lightly pé well ó lóun ti ṣe ó ní èèlò òun ó ní kò pẹ́ sígbà náà àwọn ṣe ákídù olóun fẹ́ràn ọmọbìnrin yìí gan-an òun fẹ́ràn rẹ̀ ó nítorí wípé lẹ́nu ìgbà táwọn fẹ́ ra àwọn yìí ó lóun rí i pé ọmọ tó fẹ́ ṣẹ̀sìn ni bákan náà òun rí i pé ìmọ̀ gbọ́ràn sóun lẹ́nu kódà ó ní ìdánwò kan tó fẹ́ ṣe tóun ti rẹ́gísítà ẹ̀ fún kódà òun tuntun ní kó lọ bẹ̀rẹ̀ ilé kéwú ó ní òun wá padà sẹ́nu iṣẹ́ òun ọ̀tọ̀ ní ìlú tíyàwó wà tí wọ́n ti ṣe ákídù ọ̀tọ̀ ní ìlú tí ọkọ ti ń ṣiṣẹ́ òun wá padà sẹ́nu iṣẹ́ lẹ́yìn ìgbà táwọn ṣe ọ́ nímú tán òun padà sẹ́nu iṣẹ́ ń tòun ọlọ́run kàn wá pé lágbájá ọ̀rọ̀ genotype ẹ tó sọ yẹn wọ́n á fẹ́ kó lọ tún tẹ́sì míì ṣe o arábìnrin sọ pé só lè tó báyẹn ni àní èè ní ohun arákùnrin ní ọkàn wọn ò balẹ̀ n tóun ti kà lórí ọ̀rọ̀ AAS yìí kò fi òun lọ́kàn balẹ̀ owó rèé lọ sí test wọ́n bá ní òburú ṣe mọ̀ pé ẹni tó bá sùn nìyẹn máa jí a kì í jí àpérọ̀rọ̀ arábìnrin yìí lọ sí test ní tòótọ́. wọ́n sì fún ní rìsọ́ọ̀tì nígbà tí wọ́n fún ní rìsọ́ọ̀tì ó wá dọ́gbọ́n fi ọwọ́ ara rẹ̀ kún bí tí wọ́n kọ as sí ọdọ́gbọ́n ṣèdí ibẹ̀ ó wá ẹ̀ sí ọkọ ẹ̀ through set ah, ọkọ wò títí ó ní ah, àárín iṣẹ́ àdàbí ẹni pé èèyàn kùn báyìí kí ló ṣẹlẹ̀ ẹlẹ́à ó ní ó ní mistake yẹn látọ̀dọ̀ àwọn hospital ni ó ní báyà ni àwọn pé bóyá nígbà tó wọ́n print ẹ̀ jáde kọ́ ni nígbà wọ́n print ẹ̀ bọ́ta yóò ṣe ága sí pé ibi tí mo nídìí gangan <laughs> ni wọ́n á kun lọ́dà yìí ọ̀dà ọmọ tó ṣẹlẹ̀ tún gbowó mi tún lọ ṣe tẹ́sì yẹn níbòmíì bó ṣe á lọ ṣe tẹ́sì yẹn níbòmíì ó tún fọwọ́dù ẹ̀ sí ọkọ kò wá ṣèdìgbẹ̀ yẹn ó wá hàn gbangba gbangba pé as ni arábìnrin. ni arábìnrin bá pe bàbá rẹ̀ pé àṣírí irọ́ ọ̀hún ti tú o. tárákùnrin bá ẹkọ òun sílẹ̀ nítorí ọ̀rọ̀ as òun ọ̀pàrà àwọn ni o tí ọba fi kọ òun sílẹ̀ òun ṣetán láti para àwọn à bàbá ní dàkún má para rẹ̀ jẹ́ ń ké sí ọkọ rẹ̀ ọkọ ni bàbá bá pe ọkọ àáfàá bò ní ẹkú ìnáwó ọjọ́ sí o ọlọ́run fi bádíkà sí o àfa náà níyà o ìyàwó ẹ lọ́mọ pè mí nísìnyí ó mọ̀ ti sun ẹkún kódà ẹ̀jẹ̀ ló kù tó fẹ́ sun báyìí o ó ní ọ̀rọ̀ AAS náà ni o báwo lẹ ṣe wá rò sí báyìí o arákùnrin ni ó ń wò pé kí ló ń fẹ́ sọ o tóun ní bàbá báyìí nú jẹ́ ńlọ wá ní à dádì kò lè tó bá yẹn nà án. kò lè tó bá yẹn a máa yanjú ẹ̀ láàrin ara wa kìí ṣe nǹkan tó ọ wá ń sunkún kò ní ìdí kó sunkún kò lè tó bá yẹn rárá wọn ní nítorí pé ń sunkún kò tètè ya pé o ọ ní màá pè dádì màá pè dádì a ti dọ́kọ àti ìyàwó ṣé ẹ̀sìn ni ọ̀wá túyàn ká. rárá o dádì ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ ah ó ní bóun ṣe yẹn bóun ṣe ń sọ jáde lẹnu inú òun sì ń bá á jẹ wípé irú àdánwò wo ọlọ́run tó ga sí wípé òun rí kínní òun fi ilẹ̀ as òun rí kejì òun fi ilẹ̀ as òun rí kẹta òun fi ilẹ̀ as eléyìí tó ń wá padà tó wá fẹ́ ó tún wá lọ jẹ́ as ó ní ṣé kìí ṣe pé ọlọ́run ti kádàrà as mọ́ òun báyìí ó ní then ó ní òun tún wò wípé ah òun mọ̀ fẹ́ràn ọmọ yìí gan o òun fẹ́ràn ẹ̀ gan o tọ́n tuntun wá wo the other side ṣe hàn pé ọ̀rọ̀ ọmọ ń lójú ọmọ ní òdì tó máa tún wá wo òdì ọ̀rọ̀ òun tó wá wò pé ah ní ìsìn iṣẹ́ tòun ò jẹ́ mọ́ kó máa gbélé òun lọ òun bọ̀ ni wọ́n sì ní TAS àti AS tẹ́ ń bá fẹ́ra wọn. ọ̀rọ̀ ọmọ tí wọ́n bí ó ti di probabilities ó ti di kí probabilities wọ́n lè máa bí aa wọ́n lè máa bí as wọ́n lè máa bí ss kó tí àwa gá sí pé ss kan làwọn bí nínú ọmọ ṣé agbára àwọn sì gbé e ah ìwọ ọlọ́run kí wàá mo fẹ́ ṣe báyìí mo dẹ̀ bobìnrin léèrè o ó ní aa lòun mistake tí mo kàn ṣe ni pé kí ni kó pìrìsẹ́ǹtì report the medical report kí ni kó pìrìsẹ́ǹtì ẹ̀ ah wọ́ lọ́hùn tó bá tiẹ̀ ti wá lóyún ní ìsìn nǹkan torí a ti ṣe ọ́ nímú kọjá kí ìmọ̀ afẹ́ ṣì báyìí ní ìsìn wọn ló tún ń sunkún mo ti rẹ́gísítà fún ẹ̀gzáàmù mo ti fi sílé kéwú ah, ó lóun sáti ẹ̀wà gbogbo ẹ̀ tó ń bá ti ro lọ wájú òun tún ro lọ ẹ̀yìn tó ń bá ti ro lọ wájú òun tún ro lọ ẹ̀yìn pé ìrònú gan ti wá fẹ́ sọ di ìdàkudà èyí ìyàwó wà nílé òun wọ ẹkún mu bẹ́ẹ̀ ń wa gàrí mu ọkọ òun wá ìrònú mu ń tiẹ̀ wọ́n á ní ẹ gbọ́ àìdákẹ́ kú àìdákẹ́ kú ẹ jẹ́ ń fọ̀rọ̀ yìí tó àwọn àfẹ́ẹ̀sìn létí ẹ jẹ́ fi tó wọn létí pàápàá fàtí ẹni máa ń ṣe ọ̀rọ̀ ìfẹ́ hùn ládàbẹ́ ni pé wọ́n ti sọ ọdún tó jẹ mọ́ báyìí rí àmọ́ tó tún wáá so mọ́tò òun yìí wọn ò sọ lọ bẹ́ẹ̀ kó n fẹ́ kan náréètì ti tòun gangan fún wọn ó wá sẹ́ndì voice notes bíi kílípù mẹ́rin ni tí mo rọ́ fún yìí àwọn kí mo máa ń rọ ọ̀rọ̀ oníbèrè ni mi ì plé ọ̀rọ̀ onítọ̀hún kọ́ mọ́ bá a mọ̀ pé lágbága ní sọ̀rọ̀ yìí tó ti yé tọ́ ọ̀rọ̀ rẹ o. <laughs> tá a fẹ́ fi ojú ẹ̀sìn wò àmọ̀ràn wo la fẹ́ fún arákùnrin yìí àti arábìnrin yìí tó jẹ́ pé àmọ̀ràn náà yóò mú wa rí ìyọ́nú ọlọ́run tí àmọ̀ràn náà kò ní sọ wá ẹni tí ó rí ìbínú ọlọ́run. gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa lórí ètò yìí wípé má gbé ọ̀rọ̀ ẹ lọ bá àwọn tí wọn kì í ṣe onímọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé rẹ má gbé lọ bá wọn bọ́ ọ bá gbé lọ bá wọn tó ní ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà mí lámọ̀ràn ha ọmọ nàìjíríà àmọ̀ràn tí wọn ò rí gba buhari wọ́n gbà ọ́ o àmọ̀ràn tí wọn ò rí gba Buhari sẹ́ wọ́n gbọ́ wọ́n dọ̀ lágbónù torí pé nínú àwọn tí ó sọ̀rọ̀ mùsùlùmí tó jẹ́ aláìmọ̀ kan ní ọ̀kọ́ pè wọlé kèfèrí ó tẹ̀lé ò lè rí àáfà kan kó pè sórí ètò wọn torí àáfà ò ní fẹ́ kí wọ́n kóun sọ̀rọ̀ sáàárín àwọn aláìmọ̀ kan kọ́ wá di mú ètò bá wù ọ́ mbẹ́ wọ́ tó bá fẹ́ kí onímẹ̀sìn ọ̀dá sọ̀rọ̀ rẹ ọmọ mọ̀ pé onímẹ̀sìn yẹn ni pé ẹ gbà lámọ̀ràn o gẹ́gẹ́ bí arákùnrin wa ẹ̀ ṣe ṣe kí Allah subhanahu wa ta'ala kọ́ bá ní sàánú rẹ̀ tọ́ àmàrànwó la fẹ́ fún un ká ti bi ìsáná kí èso oògùn ká ti di àkọlé yanjú ọ̀rọ̀ yìí torí àkọlé tí mo máa ń fún ọ̀rọ̀ tó o bá gbọ́ Yorùbá yé dáadáa ó sì mọ ibi tí mò ń lọ ó sì mọ ibi tí mò ń lọ nípasẹ̀ àkọlé ó ti gbóòórùn rẹ̀ tán gẹ́gẹ́ bá ń ṣe ọbẹ̀ aládìídùn kódà kọ́ ọmọ tí ì fi ẹnu tán máa ń sè lọ́wọ́ ọmọ ní ah! ọbẹ̀ yìí ọlágbára o tó o bá sì fi ẹnu náà ọ rí i pé yóò lágbára so